lórí àṣàyàn ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ètò tó wálẹ̀ tó rinlẹ̀ tó kilẹ̀ èmi lólóòtú ètò bó ṣe ń lórúkọ mi òfìgbà kan yípadà èmi ní comrade abdulhakeem mutiu adéjùmọ̀ àjẹṣẹ́kù mo ti kalẹ̀ sílùú zaria báyìí ní ààfin bàbá wa ibi ti parí ike láti fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú kábíyèsí mo wà láàfin bàbá wa ishaq bello sabon kudi ọba yorùbá zazzau ní ìpínlẹ̀ kaduna àwa fẹ́ kí bàbá wa ọba kábíyèsí kan gba gbogbo ọmọ odù tó dá wà ní àmọ̀ràn àwọn ọmọ Odùduwà jákèjádò nàìjíríà lórí sùúrù àti ìsúre tá a fi tẹ̀lé lórí bàbá wa kábíyèsí. ẹ ṣeun gan ẹ̀yin tí ẹ ń wò wá tilé toko àti ẹ̀yin òde náà lápapọ̀ àti lókè òkun àti lókè òkun gbogbo yín la kí gbogbo ibi tá a bá wà á máa wà ní lálàáfíà á máa wà ní pẹ̀lú ìfọkànbalẹ̀ àṣẹ á máa wà á máa rí àgbéga àṣẹ sì máa rí àṣeyọrí lágbára ọlọ́run lẹ́yìn náà wọ́n á fẹ́ fi àsìkò yìí báyìí láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó jẹ́ pé ó ní ọba lórí gbogbo nǹkan ó ní ọba lórí ẹnikẹ́ni ó ní ọba bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ jẹ́ pé òun ló tún dá wa sí nínú títí di ọjọ́ òní. ọpẹ́ ńlá ni títí tó ń fa ní àlàáfíà ibi tá a bá bára wọn torí ìtọ́ lọ́hùn ẹ jẹ́ ká máa bá àwọn tá à ń bá gbé ká máa bá wọn ní àṣepọ̀ tó dáa Hmm. àṣepọ̀ tó níláárí hmm. àṣepọ̀ tó jẹ́ pé yóò tún mú ọ̀pọ̀lọpọ̀ ìgbépọ̀ àti ìfẹ́ hmm. àti ẹyàyàyà fọwọ́sowọ́pọ̀ tí ó mú wá láàrin ara wa ní ká máa bá wọn sí tá a bá ń ṣe ń bẹ̀ tó fi di wípé àwa náà àdìra wa tán a sì dira wa mú gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń kún wa lórí ètò yìí àkòrí tí a yànnàná tí bàbá wa tí wọ́n tí wọ́n tú wẹ́lẹ́wẹ́lẹ́ òun ni àkòrí wípé gbogbo ibi tá a bá wà tán ti gbà wá lálejò pàápàá jùlọ ìpínlẹ̀ Kaduna ìlú Kaduna ìlú Zaria àríwá ìsàlẹ̀ ọya ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn àtàwọn tó wà lókè òkun ká ní àpọ́nlé fáwọn tó gbà wá lálejò ká ní pẹ́pẹ́ fúrú fáwọn tó gbà wá lálejò ká dẹ̀ má kọjá ààyè wa ní gbogbo ibi tá a bá ti bára wa nítorí pé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá fún àǹfààní àwọn tí kì í ṣe lédè wa ṣùgbọ́n tán jẹ́ olólùfẹ́ bó ṣe ń lọ it bó ṣe ń lọ rave of the moment and today's caption matter precipitate on and to also respect our host wherever we find ourselves in the world as Yoruba people in the north it behoves of us to respect our host and their cultures and tradition. It is imperative to respect their culture. It is cardinal to respect their tradition. It is key to give them the respect that they deserve as our host. Especially our father, His Royal Highness, Ambassador Ahmad Nuhu Bamali CFR. LLD, the Emir of Zazau, Serikin Zazau. He is our royal father and he has done pretty well since inception of his reign and made the reign of our father Ambassador Ahmad Noum Bamali encompass peace, tranquility, progress. And may Almighty God elongate the life of Sirkin May we all benefit from his reign. Here we'll be wrapping up. For further inquiry and advert placement, please reach us on 080 65 980 566. A